kí ẹni tí ó ti gbọ́n kó lè bá gbọ́n sí i kẹ́ni tí kò ti gbọ́n kóun náà lè bá mú ọgbọ́n níbẹ̀ àtẹni tó gbọ́n tó mọ̀ pé òun gbọ́n àtẹni tó gọ̀ tó rò pé òun gbọ́n gbogbo aláàrí ẹ̀kọ́ nínú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí torí wípé mọ́tò ti mú àáfàá kan látara ọ̀rọ̀ sísọ wọ́n tún ti mú èèyàn kan látara ọ̀rọ̀ sísọ ta ni wọ́n mú àwọn wo ló mú Aisha Raji ẹ káàbọ̀ ọyọ ẹ má bá mi ṣíà program yìí káwọn èèyàn lè wọlé káwọn èèyàn lè wọlé brọ́dà wa Jamiu ọmọ adé olúwalógbọ́n Sheikh Ibrahim Kankawi, Halili, Aisha Raji, Salmat, Abdulsamad Tajidini, àwọn ọmọ aláàlí àwọn ni wọ́n wọlé hùn. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh Aisha Raji ẹ bá mi ṣíà prógrámù yìí. Ajá Aisha ẹ kú ọjọ́ mẹ́ta. Ọlọ́run fi yín láyà balẹ̀ ẹ bá mi ṣíà prógrámù yìí sí many many uh, groups ẹ bá mi share rẹ̀ sí àwọn groups ẹ jẹ́ kí àwọn èèyàn wọlé ẹ jẹ́ káwọn èèyàn wọlé ẹni tí wọ́n arrest lánàá pẹ̀lú bench warrant láti court ọ̀rọ̀ ẹnu yìí náà tá à ń kìlọ̀ òun náà ló jẹ́ kí wọ́n mú àáfàá náà afa abdullahi ibrahim wa alaikum salam tẹ́ bá ṣe ń wọlé ẹ máa bá mi tẹ love and like kẹ́sì máa bá mi share program yìí bóyá nínú àwọn tá a ti ń kìlọ̀ fún tẹ́lẹ̀ ààrẹ ni tí ó ti bẹ̀ kọ́gbọ́n nínú ẹni tóun náà fẹ́ gùn lé irú wà bẹ́ẹ̀ bóyá òun náà ó lè ti bẹ̀ yóò ti bẹ̀ kọ́gbọ́n ẹ máa bá mi tẹ love and like kẹ́sì bá mi share program yìí ní àná ọlọ́run kó ṣe àlékún dáadáa fún president wa fún ògo ìlọrin alhaji wa murtado adihu babambariga ṣe mọ̀ wípé gẹ́gẹ́ bí ipò tí ọlọ́run tò ògo ìlọrin sí bó tiẹ̀ jẹ́ wípé àwọn kan ń ṣèbàjẹ́ wọ́n ń pè wá ní orúkọ tó wù wọ́n wọ́n yí orúkọ yẹn síbámi àtúnlùṣe bọ́lájí àkàràmọ́kùnmọ́lá ọlọ́run bá ń fi yín láyà balẹ̀ ẹ káàbọ̀ sórí ètò yìí ẹ̀yin náà bá mi ṣíà prógrámù yìí bó tẹ̀ jẹ́ wípé wọ́n ń ba orúkọ ẹgbẹ́ náà jẹ́ léyìí tó já sí wípé àwa gan tá a wà ń bẹ̀ a mọ̀ pé ògo lọ́lọ́run ṣe wá àti wípé ògo Ìlọrin tí à ń sọ yìí àwọn wo gan-an ni ògo Ìlọrin ògo Ìlọrin bẹ̀rẹ̀ láti rí bàbá wa ọlọ́lá wa ọba ìlú Ìlọrin ṣéèhù ṣéèhù ṣéèhù wallahu ya'simuka minan nas la takhafu darakan wala takhsha wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim ọlọ́run mọ́sàájá rí bàbá wa ọlọ́lá wa ọba ìlú Ìlọrin pẹ́ bàbá ìmáàmù àgbà baba chief imam of Ìlọrin adamallahu hayatahu ìmáàmù bàbá wa ajánásí àgbà ìmáàmù mọ̀lẹ́ ìmáàmù gàmbàrí bàbá wa ajánásí afárabàná bàbá mùkádàmù àgbà àti gbogbo tí wọ́n ń pè ní àwọn tí wọ́n jẹ́ ọlọ́lá wa nílọrin balógun fúlàní balógun gàmbàrí balógun alánàmú balógun ajíkòbí eh, mọ́gàjí ààrẹ bàbá àṣàlẹ̀ gbogbo àwọn yẹn àwọn tí ń jẹ́ ògo Ìlọrin gangan nù àwa kàn jẹ́ representative for the ògo Ìlọrin so kò yé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan wọ́n rò pé àwa gan là ń gbé orúkọ yẹn kí làwa mélòó ni wá kí la ti jẹ́ nínú ayé kọ́lọ́hún dákun kó já jẹ́ nǹkan àwọn yìí ni ògo Ìlọrin látara ògo Ìlọrin yìí táwọn èèyàn ti ń fojú commonize pé àwọn ìwo ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n fún wọn ní gọ́ọ̀tì láti lè máa yí orúkọ ẹgbẹ́ náà sí tó wù wọ́n àwọn kan ń pè ní àwọn kan ń pè wá ní èmi ò tiẹ̀ ní wì kọ́lọ́mọ́jọ tẹnu tèmi jáde torí pé ní ìlú Ìlọrin ìlú àlùbáríkà ní ìlú tí ò lólógogoro ìlú tí ò lólógogoro nu ọ̀hún ní ìlú Ìlọrin alukurahan alukurahan kerim òun ni wọ́n máa fi ń ròyìn ògo ìlú Ìlọrin so bó ti wù kí ẹ̀ńkálùkù ó pè é alhamdulilayi àwa tá a wà nínú ẹgbẹ́ náà a mọ̀ wípé a kì í ṣe ológogoro ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn tí wọ́n fẹ́ràn wa tí wọ́n wò wá tí wọ́n mọ tá a gbé dání tí wọ́n mọ tí à ń ṣe tí ń tá a gbé lọ́wọ́ yé wọn tí ò rú wọn lójú àwọn náà mọ̀ wípé ẹgbẹ́ yìí bí ti ń jẹ́ nì kì í ṣe ti àwọn aláìmọ̀kan pè so nídìí eléyìí gẹ́gẹ́ bí ẹgbẹ́ yẹn ti jẹ́ àti bó ti tó pẹ̀lú jàlálà rẹ̀ tọ́lọ́wọ́n bá gbélé e lọ́wọ́ ó já sí pé ní lónìí tí wọ́n bá ń ṣe àwọn kankan nínú Ìlọrin wọn kì í yọwọ́ ẹgbẹ́ Ògo Ìlọrin yìí wọn kì í yọ kúrò nínú ọ̀rọ̀ lánàá nínú wípé wọn kì í yọ kúrò nínú ọ̀rọ̀ ni wọ́n ti fi ọ̀rọ̀ kan tó president wa létí alhaji wa abdulkareem ah, murtado abdulkareem adio abọ́lájí babambariga. Ba ni wọ́n ti fi tó wọn létí pé tọ́ ẹnìkan o ó ti ṣe báyìí báyìí báyìí o ó ti bú àwọn àgbàlagbà nínú àwọn àgbàlagbà tá a ní káwọn èèyàn má rí fin mọ́ ẹnìkan ti bú wọn o ó bà wọn lórúkọ jẹ́ o wọ́n sì ti gbé e lọ kóòtù àwọn àwọn nàkọ́ọ̀bà mọ̀rìkàsì yìí wọ́n ti gbé ẹni náà lọ sí ilé ẹjọ́ wọ́n sì ti pè é kò wá nísìnyí wọ́n ti wá issue bench warrant fún pé gbogbo ibi tí wọ́n bá ti rí kí wọ́n máa gbé bọ̀ so nídìí eléyìí lánàá níjẹ̀ta ni wọ́n ti ń wá àfáà náà láti bí ọ̀sẹ̀ méjì tí àfáà náà ti sá kúrò nílé wọ́n ti wọ́n ti ń wá tó ti sá kúrò nílé àmọ́ wálé láìláhàmdù ní ọjọ́ Jímọ̀ tó lọ yìí gẹ́gẹ́ bí information tó tẹ̀ mí lọ́wọ́ tí mi ò bá wrong ọlọ́ọ̀ni kan bá san lápàdé rẹ̀ níbi tó sá lọ lọ́dọ̀ àáfàá kan tó sá lọ tẹ́ni náà sì ń jẹ́ imam imam àgbà fún luka mi ní nífàáni àti dárúkọ ẹni náà torí tí ò ní jẹ́ kí n dárúkọ wọn ni wípé ọmọ burúkú lè sáwádọ́ èèyàn rí kẹ́ni eré ó sì wò pé ah nígbà tó wá sáwá bá wa yìí ká bọ̀ bẹ̀bẹ̀ tá a bá bọ̀ bẹ̀bẹ̀ bóyá á rí bá sọ̀rọ̀ tí ó yí padà tí ò ní saburú ọ̀hún mọ́ ni oníjà lè sọ wípé kí ni wọ́n gbà á láyè sí àní lè sọ kó má dàbí ebu fún àgbàlagbà tí wọ́n sá lọ ọ̀dọ̀ wọn àbá yìí sá lọ bẹ̀ pẹ̀lú ìwádìí àti iṣẹ́ takuntakun tí ìjọba ṣe lérí ọ̀rọ̀ náà ó jẹ́ kí àwọn tí wọ́n jẹ́ àwọn agbófinró ọlọ́run ní kí ọwọ́ wọn tẹ ẹni náà níbi tó sá lọ wọ́n fún wa ní làbárì wípé ńgbà tí wọ́n mú kí wọ́n tó rí gan pẹ̀lú wàhálà àti ìdààmú tí wọ́n ṣe lórí ẹni náà wọ́n jẹ́ kó yé wa wípé wọ́n padà tán wípé níbi tán wà lọ wọ́n padà jẹ́ kó mọ̀ pé àwọn ló òun ló pe àwọn pé ó ń jálàbí rẹ̀ làwọn ìyẹn ló jẹ́ kí wọ́n sọ pé ẹja bá yín pè wọ́n wá tó fi wá jáde sí wọn so ìjáde tó jáde sí wọn wọ́n ra kó nígbà wọ́n ra kó àáfàá tí arákùnrin yìí sá lọ sọ́dọ̀ rẹ̀ nínú ìlú tó sá lọ àáfàá yẹn rò wípé àwọn ò mọ̀ wípé bensuarant ni <laughs> láàfin sọ fún gbogbo ọmọ nàìjíríà wípé especially nílẹ̀ yorùbá wípé ẹ jẹ́ ká lọ mọ tí wọ́n ń pè ní òfin ẹ jẹ́ ká gbìyànjú ká lọ mọ kí ni wọ́n ń pè ní òfin nàìjíríà kéèyàn try kó mọ díẹ̀ ń bẹ́ẹ̀ ìmọ̀ òfin kò ní jẹ́ kéèyàn lè máa kí ẹsẹ̀ ọ̀tún bọ tòsì tòun ti bá a ti ń wí yìí nísìn ẹlòmíì mọ̀ wípé bullying cyber cyberbullying kéèyàn búyàn lórí social media ẹlòmíì ò tí mọ̀ wípé ẹ̀ṣẹ̀ nídìí sí a sì ti ń pariwo fúnra wa láti ìgbà kéèsì Ògo Ìlọrin pẹ̀lú ta lọ́lọ́run láti ń tẹ̀ mọ́ra wa létí wípé kéèyàn ó búyàn lórí social media ẹlòmíì rò pé defamation of character nìkan ló lẹ́sẹ̀ nu defamation of character nìkan parọ́ mọ́ èèyàn ìtẹ́niyàn òsínká ló ṣe é sótìyé. So amina ya allah ustaz taofik olorire amina ya allah elu ò mọ̀ wipe ẹlòmí rò pé ká báyàn lórúkọ jẹ́ tá defamation of character o nikan lèyìn wọ́n lè gbéyàn lọlé ẹjọ́ sí mo bú ọ bóyá kò sí ìjìyà ń bẹ ìjìyà ń bẹ fún yẹn náà nílé ẹjọ́ ìjìyà ń so nídìí eleyi. ẹ jẹ́ ká lọ lè mọ kí ni wọ́n ń pè ní òfin ká gbé fọ́tò yàn sórí social media láì gba permission lọ́wọ́ ẹni tí a fẹ́ gbé fọ́tò rẹ̀ síbẹ̀ ó léwu o gbogbo wọn sọ̀rọ̀sọ̀rọ̀ tó bá wà lórí social media tó ò tí mọ̀ ó léwu o ó léwu o kọ́ gbéyàn wá sórí social media kọ́ mọ́ lọ dárúkọ rẹ̀ dárúkọ rẹ̀ dárúkọ rẹ̀ lọ́nà tí ò tọ́ tí èsì pé òun yìn àbò ń ṣàdúrà fún kó kàn gbéyàn sórí social media ó léwu o ẹ jẹ́ kí n kálukú wa ká lọ lè mọ ní tí wọ́n ń pè bẹ́ẹ̀ impersonation impersonation ṣé mo ròyìnbó yẹn sọ ó léwu irú ìtarakùnrin kan ṣe tó lọ open page mi lórúkọ mi tí sì ń ọpẹ́rẹ́tì ń tí ń ọpẹ́rẹ́tì yẹn lórúkọ mi ó sì láyà ó sì gbé fọ́tò tí mo fi sí orí péèjì mi ó gbé síbẹ̀ tí ń jẹ́ fọ́tò bàbá tó bí mi lọ́mọ kọ́fà fọ́tò tí mo fi síbẹ̀ tó jẹ́ ti àfa àgbà ní sàkámọ̀ níjẹ̀ta tó jẹ́ bàbá bàbá mi ó sì lọ gbé sí tiẹ̀ náà impersonation ni wọ́n ń pe irú ẹ̀ o tún wá lo péèjì yẹn dáa bóyá o fi ń pọ́n mi lé àbò fi ń sìkẹ́ mi àbò fi ń dúpẹ́ kan fún mi òun lọ lo kíní yẹn láti máa fi ṣàbúrú máa bú àwọn àgbàlagbà impersonation ni wọ́n ń pè é ńjọ́ tọ́wọ́ bá bà ọ́ ò ní bọ́ńbẹ́ gbogbo àwọn nǹkan yẹn àgbákò ńláńlá ni lórí social media àgbákò ńláńlá ni lórí social media wọ́n máa tíráàkì péjì tí wọ́n mọ nọ́mbà tí ń lò wọ́n mọ fóònù tí wọ́n fi ń lò nọ́mbà wo ló wà lórí fóònù yẹn àmì ò tí ì ṣetán pẹ̀lú ẹni yẹn ni tí n bá ṣetán pẹ̀lú ẹ gbogbo details ẹ̀ a máa mọ̀ ọ́ Yusuf Nation man you are welcome a máa mọ̀ ọ́ kí ni mo fẹ́ lò ní wípé eníkàkú gbọ́dọ̀ lọ mọ irú ìgbésẹ̀ wo ló mọ̀ gbé ẹni tó bá fẹ́ kẹ́kọ̀ọ́ social media ọlọ́run ni ọba ti ń ṣe ìdáyà fún yàn èyí táwa náà ń ṣe ìyàwó náà ò gbọ́n tán ọlọ́run mọ́jà wa náà kẹsàn-án túnbọ̀ tòṣì but bẹ́ẹ̀ ó bá ṣiṣẹ́ lórí social media irú system tí mo fi ń ṣe yìí ó wà òkè kò ní kí n má ní followers every day ni mò ń get followers every day ni mò ń ní popularity èèyàn bú mi o ó bú àmì lórúkọ jẹ́ o ó bú àwọn tó bí mi o kò dín kò dín mi kù tó o bá wá dòndò pé àfikún búyàn ló fi rí at least èèyàn hundred over hundred ń wọnú fídíò yìí wọ́n ń wọlé wọ́n ń jáde ìyẹn náà tó fọmọlúàbí nígbà tá a máa fi pawó bá a bá fi ń pawó gan téèyàn bá ń pawó téèyàn bá ti rí èèyàn viewers hundred lójú screen rẹ̀ it's okay àwọn nǹkan kò síbọ̀ tí lè wù kọ́ tó àárín ni gbogbo kálukú wà láyé àárín ni everybody wà o lè ní followers títí títí títí títí kó o ní ju àwọn celeb lọ àwọn celebrities àwọn olórin àti àwọn tí wọ́n jẹ́ àwọn artist àwọn tí mo sábà ní followers jùlọ tó o bá ti wá ríra rẹ láàrin pé èmi náà sáà níjọ àwọn kan at least kódà bó jẹ́ èèyàn mẹ́ta náà ní viewers tó o bá rí yóò tó ọ wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́ ìgbà kan bẹ táwa náà máa ṣe fídíò tó já sí pé ní àwọn tí ń wò wá wọn ò ju èèyàn mẹ́wàá ó lè wà lójú lójú screen wa téèyàn mẹ́wàá ò mọ̀ wò ó lè jẹ́yàn mẹ́jọ tá a fi parí program fíwáàsì wa lè mọ́jú mẹ́wàá lọ bí wọ́n ti ń wọlé wọ́n máa jáde bí wọ́n ti ń wọlé wọ́n máa jáde ká má jẹ́ kí yẹn máa gùn wá débi wípé a máa wá sọ ohun tí ò dáa ẹ̀yin tẹ́ ẹ bá sì monetize page yín owó tẹ́ ẹ ní láàárọ̀ ọjọ́ yín tẹ́ ẹ padà máa fi ṣe kéèsì lọ́jọ́ alẹ́ ẹ wà very careful ẹnìkan ò pa owó nítorí pé òun fẹ́ máa ṣẹjọ́ kódà níyàn pé òun fẹ́ máa fi ṣẹjọ́ olórí burúkú ni máa ń sọ pé òun wá owó tó òun máa fi ṣẹjọ́ àmọ́ lórí ire èèyàn yóò pa owó tí ó wúlò fẹ́ bí ẹ̀ tó wúlò fún fámìlì rẹ̀ tó fi wúlò fún Islam ló gbọ́dọ̀ mọ plan tó bá tiẹ̀ wá wá pé ẹjọ́ bá wá yàbí wá bá o kéèyàn náwó ṣẹjọ́ kò sí ní tó burú ń bẹ́ẹ̀ àmọ́ kéèyàn ní determination pé owó tóun fẹ́ máa pààyè ẹjọ́ lòun fẹ́ fi ṣe kèé ṣe ní tó dáa kèé ṣe ní tó dáa wasman ayinde waaleykum salam so ti yé gbogbo orú àwọn nǹkan yẹn kéèyàn wà very careful pẹ̀lú ẹ̀ e. kéèyàn wà very careful pẹ̀lú ẹ̀ kí ni mò ń sọ òun náà ni àfáà tí wọ́n mú yìí tí wọ́n gbé wọ Ìlọrin níjẹta àfáà tó sá lọ sọ́dọ̀ rẹ̀ àwọn gan ò mọ̀ wípé bóyá àwọn ò mọ̀ pé bench warrant ni wọ́n wá fi gbé ni o bóyá wọ́n mọ̀ o wọ́n rò pé ẹsẹ̀ ẹsẹ̀ lò lórí ẹ̀ ni o jẹ́ kí n ṣàlàyé tó ń pè ní bench warrant fún ẹ ní tí wọ́n ń pè ní bench warrant ni ẹni sílé ẹjọ́ bá pè tí wọ́n ọ̀nà rẹ̀ pẹ̀lú invitation wípé ilé ẹjọ́ fẹ́ rí ọ tó o bá ti gba ìwé ilé ẹjọ́ tí ilé ẹjọ́ fi wá sọ wípé kí wọ́n lọ mú ọ wá ọ yẹ̀yẹ́ o ọ ti dọmọ yẹ̀yẹ́ o gbogbo ẹni sílé ẹjọ́ bá ti lè sọ wípé ẹ lọ lè gbé e wá ó ti kúrò lọ́mọlúàbí ó ti di ẹni yẹ̀yẹ́ ó ti dèèyàn yẹpẹrẹ èyí tí fi ń dáa jù fọ́mọ èèyàn láyé ni pé gbogbo irú ẹ̀ṣẹ̀ tí ìbáwù kọ́ lè ṣẹ̀ sòfà tó tẹ̀ ti jẹ́ pé ní ẹ̀ṣẹ̀ tó ń ṣẹ̀ àwọn bélébù ọ̀fẹ́ǹsì ni téèyàn lè tán lè béèlì yàn lé lórí ni ewu làbùdó mọ́ dálé ẹjọ́ lóhùn bí ìgbà téèyàn yí ẹ̀yẹ ìjọba téèyàn yí ẹ̀yẹ ìjọba ni. ṣẹ́gẹ́tì kí èèyàn má dálé ẹjọ́ lẹ́yìn yẹn bí ìgbà téèyàn ti kírètì àgbákò fúnra rẹ̀ ni èmi dé àfáàtà ń sọ yìí bench warrant court òun ni wọ́n lọ fi gbé bọ ẹni tó sá lọ sọ́dọ̀ rẹ̀ bóyá àwọn ọmọ ni o bóyá àwọn náà wò pé àwọn lè gba àwọn lè lo ẹsẹ̀ lórí ẹ̀ ni o wọ́n ní wọ́n dúró ndo pé sẹ ẹ ní mú lọ wọ́n wá pe police station tó wà ní community ọ̀hún community sọ pé ní àtọ̀dọ̀ àwọn kọ́ àwọn ò mọ̀ ń pa rẹ̀ ẹ pe headquarter state yìí ìgbà tí wọ́n pe headquarter state ṣé ẹ mọ̀ wípé tí kóòtù bá fún yẹn ní bench warrant tí kóòtù nìkan lọ mú yẹn wá tán fáwọn ọlọ́pàá ní bench warrant láti lọ fi gbé yẹn wá àwọn ọlọ́pàá yẹn ó kọ́kọ́ ya n tí máa ń jẹ́ police headquarter nínú state ọ̀hún sótìyé wọ́n á lọ bẹ̀ wọ́n á jẹ́ kí wọ́n mọ̀ wípé a fẹ́ wá arrest èèyàn nínú ìlú yín àwọn náà sì sáyìn pé tọ̀ a mọ̀ sí mímú tẹ́ ẹ wá mú ẹni yìí àwọn ọlọ́pàá yẹn ti ṣe wo ètò wọn ìgbà tí àáfà àtẹni yìí sá lọ sọ́dọ̀ rẹ̀ tí òun ó pe police headquarter náà lu wọn wọ́n jẹ́ kó yé wọn wípé ó kọjá báwọn o imam ẹ mọ́ disgrace ara yín o kóòtù lélẹ́yìí o court order ni o kódà president ò lè ní kí wọ́n fìyàn lẹ̀ lérí court order president kò lè ní kí wọ́n fìyàn lẹ̀ lórí court order ẹnìyàn ó kọ́kọ́ délé ẹjọ́ náà gbogbo orú ntẹ́ẹ̀bá wa ṣe ní settlement ẹnìyàn máa kọ́kọ́ délé ẹjọ́ làápá àfa àtàn jẹ́ àfa àgbà wọn wá fi wá jábọ́ pé tọ̀hódà ẹ wàá máa mú un lọ náà ni. ìgbà wọn mú ẹni yìí dé tí wọ́n gbé e dé ó jẹ́ ọjọ́ Friday ni wọ́n gbé e dé kóòtù ò ní síìtì ní sátọ̀dé kò sì ní síìtì ní ọjọ́ Sunday kí wọ́n tó gbé e dé ó ti di òru lálẹ́jọ́ friday tí ń jẹ́ mọ́júmọ́ saturday kò sí tó kù mọ́ ju wípé kí wọ́n fi ẹni náà pamọ́ títí tí ó fi di monday lọ ẹni tí wọ́n fi pamọ́ yìí nínú wípé ọlọ́run ṣàánú ògo Ìlọrin wípé tí nǹkan bá ń ṣẹlẹ̀ nínú Ìlọrin lénìí àbí tí nǹkan ń ṣẹlẹ̀ nílẹ̀ yorùbá lónìí torí pé ní ògo ìlọrin ó kàn ń jẹ́ ògo ìlọrin ni ó wá dìfẹ́ǹdì islam generally ó sì wá dìfẹ́ǹdì gbogbo tí ń jẹ́ àwọn àfáàgbà nínú islam láti má jẹ́ kí ẹnìkankan rí wọn fín ó sì wá ṣe ìsìláhù bainal ulama táwọn àfọ òfin ní máa takùrọ̀sọ síra wọn bó tiẹ̀ jẹ́ pé àti ìrìkìní eradicate tán ọlọ́run ó kún wa lọ́wọ́ lórí ẹ̀ iṣẹ́ tí Ògo Ìlọrin gbé lọ́wọ́ ó pọ̀ gan-an nínú ọlá bẹ́ẹ̀ náà ló ti jẹ́ kí president wa alhaji wa Murtado Adio Baba Bariga ni wọ́n ti gbọ́ sí ọ̀rọ̀ ọ̀hún but àwọn ò sí nílọrin wọ́n travel ni wọ́n á pè mí pé PRO kéèsì báyìí báyìí báyìí wọ́n ní í ṣẹlẹ̀ ó yẹ lọ ṣègbésẹ̀ lórí ẹ̀ àwọn complainants mo pè wọ́n ibo lẹ́wà Baba sọ pé nǹkan báyìí báyìí báyìí ń mo ní nfààní láti lọ bá wọn ní police station ibi tí wọ́n gbé ẹni náà lọ mo fojú mi kàn báyìí mo fojú mi kàn àáfàá náà kí ni mo wá fẹ́ lò nínú ọ̀rọ̀ yìí ibi tí ń lọ gan ni gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ olúwa kìlọ̀ fún ànábì Muhammad sallallahu alaihi wa sallam أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تكف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنهم مسؤولا olùwàní rẹ̀ ànábì wàlá ولا تكف ما o gbọ́dọ̀ stand ṣe é sọ pé ọ̀rọ̀ tọ́lọ̀ ń bá indirect wá sí indirect rẹ̀ sí gbogbo àlùmọ̀ náà ni indirect ọ̀rọ̀ náà sí gbogbo ayé pé wala takif ma laysa laka bi ilm nǹkan tó o bá ti ní mímọ̀ nípa rẹ̀ má mà dúró lé lórí ọ̀rọ̀ tó o evidence fún ẹ eh, má dúró lórí ẹ̀ má dúró lórí ẹ̀ ntọ́ ọ̀mọ̀ tí ò sojú rẹ̀ má sọ̀rọ̀ bí ìgbà kó sojú rẹ̀ rúmọ̀ wọ́n wí wọ́n pé wọ́n sọ pé tọ̀ọ̀rá rí dájú ẹ̀ má ṣe o lánàá tí mo gbọ́rọ̀ ọ̀hún mo máa kí n sáré wà kí n máa wá sọ ọ̀rọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n mo make sure pé mo dé bẹ́ẹ̀ mo fojú mi gan náà ṣé lóòótọ́ ni wọ́n mú ẹ nìyí ṣé ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ tòótọ́ ah ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ tòótọ́ ìbẹ̀ǹbẹ̀ tó tọ́ èmi náà lè dúró nísìnyí pé ìbẹ̀ǹbẹ̀ tó so ọ̀rọ̀ yìí nígbà tí mo rí ẹni náà mo wá wò pé subhanallah ṣé ẹni tí máa ṣe fatafata yìí sóun náà ní ha àfáà kan ní kí fáka amma yakra ukọ fáka sọ tó sọ kọ mọ́ padà wá dẹni tó mọ tì gbọ̀ngbọ̀n àbí tó mọ gbá nípa kọ́ kí ni fà ní kí ni fà ní àfáà tá a kí ni fà ní dáwà tá a là ń ṣe tá a padà wá ń lọ láǹdì sílé ibi tán tí tá a ti ń fọwọ́ pọ̀yìn kí ni fà ní ẹ̀ wa alaikum salaam wa rahmatullah Kudus Mustapha. kí ni fàání ẹ̀ ṣé nítorí pé àwọn viewers àwọn èèyàn kí wọ́n lè wò wá ṣé nítorí pé à ń wá káwọn èèyàn mọ̀ wá torí pé a fẹ́ lórúkọ subhanallah téèyàn bá ti hàn tán tábùkù padà wá ń kàn ọ́ tòun ti hàn rẹ̀ bọ́ bá ṣe hàn tó láyé náà ni tábùkù bá dé náà làbùkù ló ṣe hàn tó wa aleykum salaam wa rahmatulah wa barakatu fọlọ́nṣọ́ kàwú abdallah bọ́ ọ bá ṣe hàn tó láyé tábùkù bá dé bẹ́ẹ̀ náà làbùkù ó ṣe popular tó kí là ń wá nínú mo fẹ́ hàn mo fẹ́ sọ tẹ́nìkan ò sọ rí ẹ jẹ́ ká ṣọ́ra ẹ jẹ́ ká ṣọ́ra alukurani ni wàlá takif ma laysa laka bihi ilmun inna sam'a wal basar wal fuad kullun ulaika kana anhum masula má tuo lérí ntọ́ ní máa ń parẹ́ o má sọ ntọ́ ní mi máa ń parẹ́ o torí wípé inna sam'a etí tọ́ rí yìí wọlbáswar àtojútó orí wọlfuad kódà ọkàn wa tí máa ń ṣiṣẹ́ lọ tí máa ń ṣiṣẹ́ bọ̀ tí máa ń ṣe ròyìnròyìn ni kullu ulaika kana anhu mas'ula ibi tá a bá lò wọ́n sí ọlọ́run ọbọ̀ béèrè ọ̀tọ̀ ni ìjìyà tí àwọn tá a bá lórí kí ara yìí sí tí wọ́n lọ lè bá lọ́dọ̀ ọlọ́run ìjọba ayé náà wá ń wọ́ọ̀nù wípé ká ṣọ́ ẹnu wa ká ṣọ́ ìrìn wa ká ṣọ́ ṣèṣì wa ká má bàa jè sínú ìjìyà ìjọba nàìjíríà gbogbo nǹkan níjọba nàìjíríà ò ní wọ́n ní kí wọ́n fìyà jẹ̀yàn lérí defamation of character mo nàìjíríà ò fọwọ́ kékeré mu bí nàìjíríà ti bí negligent ti báyé nàìjíríà jẹ́ tó kí nàìjíríà fọwọ́ yẹpẹrẹ mú gbogbo nǹkan wọn ò fọwọ́ yẹpẹrẹ mú defamation of character wàláì ìjọba nàìjíríà ò fọwọ́ yẹpẹrẹ mú defamation of character ìjọba nàìjíríà ò fọwọ́ mu adébísí wàsíù àyìndé wàhálẹ́kùn salam wàhálẹ́kùn salam èyí tẹ́ ṣe yìí dáa ìjọba nàìjíríà ò fọwọ́ mu tá a bá ti wá dúndò wípé afẹ́ hàn lérí social media kákan wo ẹnìkan sùn sùn sùn sùn sùn kákan gbérọ́ kalẹ̀ lérí ọ̀rọ̀ rẹ̀ ó níjìyà o ó níjìyà o aláríwájú abdullah wa alaikum salam wa rahmatullah ó níjìyà o nígbà tí mo ń wo àfáà yìí mo wá wò pé subhanallah tẹ bá rẹ lómi lórí social media yóò mọ sọ̀rọ̀ bí ìgbà wípé gbogbo múlíkù ilé ayé yìí ọwọ́ rẹ̀ ló wà nǹkan kan ò lè ṣẹlẹ̀ ìwọ tó fẹ́ sọ̀rọ̀ lórí social media tó bá ní personal issue ara rẹ tó fẹ́ sọ wá sọ tó bá ní tàgbésí ayé ara rẹ wá sọ tó bá ròdòdò míì nípa ẹlòmíì tó ní evidence fún wá sọ tó bá ní fáàtì kan nípa ọ̀rọ̀ kan wá sọ ọ̀rọ̀ tí wọ́n lè pè ọ́ pé kọ́ wá rojọ́ lé lérí tó rí bí mú evidence wá wípé n tí mo sọ evidence rẹ̀ rí wá sọ àmọ́ ọ̀rọ̀ tó ní ẹ̀rí fún tó padà máa lọ fọ́ pẹ́yìn níwájú ìjọba má sọ ọ́ má sọ ọ́ fámílì àti àsì àwọn ẹlòmíì tí ó kàn má dá sí i. oke afáàtà ń sọ yìí ọlọ́run bá ń gbọ́ bóyá mo gbọ́ orúkọ rẹ̀ rí lẹ́nu kan tó jẹ́ àfáà tóun ń sọ̀rọ̀ lórí social media à ń pe àfáà náà ní Muhammad Slover mo gbọ́rọ̀ náà lẹ́nu àfáà wọn rí pé arákùnrin kan ń bẹ tí wọ́n ń pè báyìí mi ì fẹ́ dárúkọ rẹ̀ torí wípé mi ì wá láti wá mo wá ká lè rẹ́kọ̀ọ́ mú nínú tó ṣẹlẹ̀ sí i kẹlòmíín náà má tún lè jìn sínú ọ̀fìn nì tá a bá jáwọ̀ yẹn mọ kí ṣẹlẹ̀ ní tí mo wá fún náà nù. àwọn kan máa ń challenge mi wo ìmọ̀jú kọ́ máa gbé ọ̀rọ̀ kóòtù lọ ni yes you have to be creative ó gbọ́dọ̀ ní kinní kan tí wọ́n pé ibẹ̀ náà ló gùdù sí àwọn tó máa ń ṣiṣẹ́ ìròyìn wọn á wà ní láyìn ìròyìn àwọn mascom ó di mascom wà lọ́ọ̀ wà sótìyé. So àwọn education wà àwọn máa jẹ́ educationist so ti yé báwọn àwọn engineer wà lọ́tọ̀ engineering course so ó gbọ́dọ̀ mú kí nìkan tó pé ibẹ̀ ni wàá ó jẹ́ kójú rẹ tó tó fi ni máa bẹ́ sí bẹ́ sọ̀hún bẹ́ sí yìí bẹ́ sọ̀hún tó yẹ pé tó bá tẹ̀ yà síbòmí yóò máa jẹ́ once in a while kò ní máa jẹ́ pé ìwọ ni wọ́n rí níbi ọ̀rọ̀ bọ́ọ̀lù ìwọ ni wọ́n tún rí níbi ọ̀rọ̀ olóṣèlú ìwọ ni wọ́n tún rí níbi entertainment ìwọ náà ni wọ́n tún rí níbi artist wọ́n tún bá ọ ní art wọ́n gbọ́dọ̀ wà creative kí ni tó fẹ́ máa pe àwọn èèyàn lé lórí èmi sábà bẹ́ẹ̀sì kíní mi lórí ọ̀rọ̀ wípé òfin nàìjíríà iṣẹ́ abọ́dọ̀ mọ́ abọ́dọ̀ mọ́ sí àwọn èèyàn níye ìjìyà tí máa ń bẹ́ẹ̀ àwọn tí máa ti ń rí àyè mi abọ́dọ̀ jáyé mọ̀mọ́ pétọ́ ẹnìkan tó ti jìyà o kí wọ́n náà lọ sọ́ra rẹ̀ nígbà tí mo gbọ́rọ̀ àfáà náà lẹ́nu ẹnìkan rí mo fọ́ ọba tó dá mi búra kódà mi ìfọ́lù rẹ̀ mi ò dẹ̀ kí n rí fídíò rẹ̀ àmọ́ ńgbà tọ́rọ̀ ṣẹlẹ̀ lánàá kí lẹ́nu yìí wá ṣe tó lè le tó báyìí wọ́n á ní ẹ mọ́ ni la ilaha illallah wọ́n bá kó àwọn fídíò rẹ̀ wá fún mi subhanallah subhanallah ah la ilaha illallah nígbà tí mo rí àwọn fídíò rẹ̀ n ti lọ ń dá sí fámílì onífámílì ọ̀rọ̀ tí ó kàn án ìdílé bàbá ṣèkà ádámù òbí ọ̀ ń bẹ̀ ìyá rẹ̀ ò tán mọ́ bẹ́ẹ̀ bàbá rẹ̀ ò tán mọ́ bẹ́ẹ̀ kódà èyí sọ ọmọ ìlú wọn. gbogbo ẹni tí ẹ̀gbọ́n àtàbúrò bá ní clash níwọ̀n tó èso ọmọ ilé wọn tó bá ń dá sí i lọ́kẹ́kọ̀ọ́ lọ́kọ́ ẹ̀kọ́ lọ́gbọ́n case study ọ̀rọ̀ bàbá sheikh adam àti bàbá sheikh kamaludin gbogbo ọmọ mẹ̀ríkàsí gbogbo ọmọ àdàbí ẹ jẹ́ ká lọ́jọ́ kí orí wa pé ọ̀rọ̀ dílé méjì kò kan ọmọ kéwù kankan o kò kan ọmọ kéwù kankan o. ní tí máa ń ṣẹlẹ̀ nínú ẹbí kan kẹ́ńkàkó lọ́jọ́ orí rẹ̀ pé òun ló yí àfa yìí lọ́wọ́ o. òun ló yí àfa yìí lọ́wọ́ o. àwọn tẹ́lẹ̀ kẹ́ ẹ máa ṣàdúrà fún pé ọlọ́run dákun má ṣàbá wọn yanjú ẹ̀ ọlọ́run dákun bá wa ṣàánú wọn. ok tó bá wá lẹ́ni tó nífẹ̀ẹ́ nu wọn ìmọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kò síbi tí mo méjì ó ṣe máa gbá bọ́ọ̀lù láyé kódà tó bá jẹ́ Man fans tí Arsenal àti Man City bá ń gbá ìwọ tó jẹ́ Man U fans yẹn ó prefer kẹ́nìkan win ní ju ẹnìkan lọ kò sí bó ti lè wù kó rí bó ti jẹ́ pé enemy rẹ ni tíìmù méjèèjì ń bó ti jẹ́ pé rival rẹ ni wọ́n ó sì tún prefer kẹ́nìkan win ní ju ẹnìkan lọ òkè tó bá wá lẹ́ni tó nífẹ̀ẹ́ nínú ṣé dandan ni kó o sọ jáde ni tó o bá sọ jáde ṣé dandan ni kó o gbé sórí social media kò sẹ́ni tó kí ń lẹ́ni tó nífẹ̀ẹ́ kò sẹ́ni tí èèní kí ló kàn yín pẹ̀lú àfíàsì fámílì òní fámílì ntàfà yìí lọ dá sí nígbà tí ó wàá dá sí tó bá jẹ́ pé n tó tún ní fáàkì lọ́wọ́ lé lórí ni ti ń sọ kò bá mọ̀ tún dà á ẹ jẹ́ ìra dátà ẹ dákun ẹ jẹ́ ìra dátà sórí fóònù ó ti hàn láti mi pé dátà mi ti fẹ́ tán so àfíàsì àwọn fámìlì ẹlòmíì ẹ ẹ jẹ́ ká wà very careful pẹ̀lú ẹ̀ ẹ jẹ́ ká wà very careful pẹ̀lú ẹ̀ nígbà tí mo wo fídíò àfáà yìí subhanallah tí mo wo fídíò ẹ̀yin èèyàn mi wàláì ẹ̀rú bà mí ẹ gbọ́ ẹ̀rú bà mí wípé èèyàn ṣe máa ń ní àyà báyìí ẹ wá wo bí táfà náà ti bára rẹ̀ nísìn látijọ́ Friday tó bá jẹ́ pé wọ́n tètè rí mú wọnú ìlú ni kò bá lọ kóòtù ní ọjọ́ Friday ọ̀hún ṣùgbọ́n òru ló fi wọlé òru mọ́júmọ́ sátọ̀dé kóòtù onisiti ní sátọ̀dé kóòtù òní ní sátọ̀dé ọjọ́ monday ní kóòtù síìtì ṣe é sì mọ̀ wípé wọn ra dátà tí kóòtù bá nìkan lọ gbé èèyàn wá tí wọ́n bá tó bá jẹ́ pé táìmù tí kóòtù ò lè sí tì mọ́ ni wọ́n lọ fìyàn sí kọ́sítọ́dì àwọn ọlọ́pàá wọ́n ó bá kóòtù fi pamọ́ títí dìgbà tí kóòtù ó fi sí náà ni wọ́n tó wá ṣe kéèsì ẹnu tí ń já sí pé lọ́la nísìn àfáà náà yóò fojú ba ilé yóò fojú ba ilé bí ó lọ lé lọ́la. bí ò lọlé lọ́la nísìn Allahu a'lam Allahu mo nífàní àti dárúkọ àfáà náà torí pé pé mo wá bù mo sì ní fáàkì lọ́wọ́ pé n tó sẹlẹ̀ sí ni mo ń sọ mi ìparọ́ mọ̀ but kí ni mo fẹ́ gbà ń bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yẹn ti máa yẹn ti ń dárúkọ so kò sí tí mo fẹ́ gbà ń bẹ́ẹ̀ mi ò wá láti wá mọ́ọ̀kì ẹ̀ àwa kì í mọ́ọ̀kì ẹni tó bá wà nínú ìnira a máa fi eléyìí a fi ń ṣèṣítì wọ́n tí o bá máa ń sọ̀sọ́kùsọ lórí social media tó ní fáàkì lérí ń tàn sọ ẹ lọ lè wà very careful àfààní kí fáàkà á máa yẹ kíra ukọ fáàkà mọ tó máa fẹnu rẹ wí kọ mọ́. masha allah ṣé ń gbọ́ mi báyìí ṣé ń gbọ́ mi báyìí kámẹ́rà máìkì yẹn ti kú ni o máìkì yẹn ṣé tí wọ́n ń gbọ́ mi báyìí ṣé bá ń gbọ́ mi ẹ jẹ́ kí n mọ̀ báyìí o ṣé bá ti ń gbọ́ mi báyìí ẹ jẹ́ kí n mọ̀ ẹ̀hẹ́n adébísí ẹmọ̀jẹ́ntù lónìí kí láàrí adébísí tí máa wá bú wa ń bí ìtẹ́lẹ̀ náà mọ̀ ló mọ̀ farabalẹ̀ yìí adébísí kí ní ń ṣẹlẹ̀ ṣe ti padà understand wa ni adébísí ẹ̀jẹ̀ mọ̀ kí ní ń ṣẹlẹ̀ masha allah afa kí ifá ka ama yẹ kíra ọkọ̀ fáàkà. sọ ẹnu rẹ níbi tó sọ tí ó kó bá ọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n kò mí ọrọ yẹn wọn gé e ni wọ́n gé ọ̀rọ̀ yẹn ni ókè ọlọ́njọ́ dáa fún bàbá Bariga bàbá Bariga ni ti máa gbọ́ ọrọ gé e ni bàbá ò ní ṣé gbàtà gé fídíò ṣé wọ́n gé ọ̀rọ̀ náà ṣé wọ́n gé e síyàn lẹ́nu ẹ dákun so nídìí eléyìí gbogbo àwa tí a máa jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ àtẹni tí ó tún máa jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tó ti yé ẹ ká ṣọ́ra ẹ̀yẹ worú instance àbí ni wọ́n pè issue tèmi nísìnyí nígbà tí a gbé ọkùnrin tájọ ń fa wàhálà látijọ́ ni nígbà tí Ògo Ìlọrin gbé lọ kóòtù wípé ọbú ọba Ìlọrin ọbú màmú àgbà ńìlọrin òkè wọn ló bú wọn sóòótọ́ ni àbírọ́ ni ìwọ pe ẹjọ́ èmi ọpẹ èmi àti bàbá Bariga ọpẹ wa lẹ́jọ́ òkè. Okay? jájọ pàdé kóòtù ká lọ rojọ́ àwọ òsáfẹjọ kí ló já ní fòyà kí ló já ní ìkìyà bẹ́ẹ̀ òun ni wípé ńgbà tá a mọ̀ pé àwíwí kù bí ta ni ó jáde ní sọ àtọ pé sàkámọ bú òun kí ló kí ni ó sùn mí dé bẹ́ẹ̀ ta ni màá fi jọ tí ń fi bú ẹ kí ni mò ń wá lórí social social media tó tó bẹ́ẹ̀ ṣé mo mo mo monetize page mi ni àbí popularity orúkọ ni àwọn tó bí èmi kọ́ mo lórúkọ tí mò ń gbé kiri. ṣé popularity ni màá ní mò ń wá ṣé popularity ni màá ní mò ń wá no mi ò wá popularity ọlọ́run ti ṣe é inú tọ́lọ̀ ń ṣe fún mi ní ní ní ní àrísìkí mo ní kọ̀ọ̀nà pẹ̀lú ẹ̀ mo wà satisfied mo ń wá sí i àmọ́ kì í ṣe pé báàrí àgbádùn kọ́ mo mo mo ní ayọ̀ ọkàn pẹ̀lú ẹnu tọ́lọ̀ ń ṣe fún mi kéèsì kan bẹ tá à ń ṣe nígbà kan mo rí ẹni tó pè mí báyìí pé àfà mi fẹ́ kọ́ gbé program yẹn mọ́ màá fẹ́ five million wallahi suma billahi al-azim nínú ẹni tá a sì ń ṣe tó dùn mọ́ tó sọ pé màá fún ẹ ní àjì ní twenty twenty four yìí kò sì kò sì jáde mọ́ àjì wọn ò jáde mọ́ èmi sì já nìkan tí sábà fẹ̀mí sóore ọ̀rọ̀ yìí tó jẹ́ kí n sọ láti nísìnyí ti close báyìí sóò mo lè sọ. kìí ṣe pé ẹni náà agbára rẹ̀ náà mo rò pé agbára rẹ̀ ò ká ni àbáṣà sẹ́ńtì mo ni mi lọ rí ẹ̀dẹ̀ máa lọ yìí tí ń tó bá jẹ́ lómìn ni wọ́n promise máa tí ò bá bọ́ sí máa inú rẹ̀ ó bàjẹ́ so mo nẹ́kọ̀ọ́ náà àlẹ́ rí ní tọ́lọ̀ ń ṣe fún mi kí ni mò ń wá kiri tí ń fi wá bọ́ sórí social media pé tí n bá búyàn káyé lè rí wípé kéèké káyé lè rí wípé mo sọ̀rọ̀ wàláì sọ́nbẹ̀ láì làwìn nígbà tí wọ́n sọ fún mi wípé ẹ ní kéèsì ní kóòtù kóòtù ẹ eh, wọn ní ká fún yín mo sì ká mo ká mo ká mo rí i pé orúkọ mi mẹ́mẹ́ tó tó orúkọ mo sì sáyìn mo sì sáyìn tó kí ni mo mi lè sá kiri torí pé mo mọ̀ wípé búyàn búyàn ẹlòmíì ò trust ara rẹ̀ tó bá lọ ó búyàn wàláì kò ní trust ara rẹ̀ tó bá pè yẹn lé ẹjọ́ pé wá tó o bá mọ̀ nítòótọ́ ó lọ ni kódà àbá àti wọn padà mú yìí kò trọ́ọ̀sì ara rẹ̀ ní òjò dálẹ́jọ́ lóun ló fi dọ̀rọ̀ ní bench warrant tó bá yẹ bẹ́ẹ̀ ni tó trọ́ọ̀sì ara rẹ̀ ní yóò ti wá àmọ́ ìmọ̀ràn mi fún gbogbo èèyàn tó bá tí kóòtù bá ti pè ọ́ kódà bọ́ bá ṣe ẹ̀ṣẹ̀ yẹn lọ yọjú sí kóòtù tó bá ti jẹ́ bélébù offence wọ́n á gba béèlì rẹ̀ wàá máa lọlé bí ò jẹ́ bélébù offence tó bá ti bẹ àwọn tí wọ́n gbé àwọn complainant pé ẹ dákun ẹ foríjì mi ìní ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ ní ìfàní àti sọ fúnlé ẹjọ́ táwọn yìí bá ti gbẹ̀bẹ̀ wípé a fẹ́ lọ settle yẹn within ourselves ilé ẹjọ́ kò sí tó kan ilé ẹjọ́ ilé ẹjọ́ gan kì í wù wọ́n kan fìyàn sẹ́wọ̀n àwọn máa ń fẹ́ ju ju ẹ̀yin tẹ́ ẹlẹ́yìn fa ara yín lọ pọ̀ yìí tó wá jọ ni wípé a sì wá ń gbúròó àwọn tí wọ́n mọ̀ wípé àfáà yìí ń ṣàìdá tí wọn ò pe àfáà yìí níjọ́ náà àwọn tí wọn ò pe àáfàá yìí níjọ náà wípé tí ń tọ́ ń ṣe yóò dáa àwa rí wọn wípé àwọn ni wọn máa ń jáde ni wọn máa ń lọ káàkiri káàkiri pé bò lẹni yóò ṣe jáde tó sì dáa bẹ́ẹ̀ ṣá ṣé nǹkan lè dáa báyẹn tó lè dáa. tó sì lè da bẹ́ẹ̀ tó sì da bẹ́ẹ̀ ìjáwọ̀ tó ń bá tó ń rin bò lẹ́ni yóò ṣe kú òun bẹ́ẹ̀ yìí ṣé wọ́n ti bú bàbá rẹ rí ṣé tán bá bú bàbá rẹ rí só ti yọ̀ǹda yẹn bẹ́ẹ̀ rí ẹ́ ẹ dákun so o lè gbarú ẹ̀ àtọ̀ ọba lè gbarú ẹ̀ kéèyàn bu ẹ kó bá olórúkọ jẹ́ tó o bá lè gbarú ẹ̀ má sọ̀pọ̀tì àbòsí ní tí kò wá ni wípé bó lẹ́nu yóò ṣe ṣàtúnṣe ni kẹ́ ẹ máa wá àwọn nǹkan tá à ń gbọ́ ò dáa àwọn ọwọ́ tá à ń rí lábẹ́lẹ̀ kò dáa àwọn tí wọ́n gbé ẹni yìí náà lọlé ẹjọ́ wọn ò ní fẹ́ kó kú síbẹ̀ wọn ò ní fẹ́ kírú ẹni yìí náà kó lẹ́wọ̀n ní táwọn náà ó mọ retí ni pé ṣé yóò ṣàtúnṣe àbí òní ṣàtúnṣe yìí ò ní ẹrìn ìrìn àjò lẹ́yìn ò ní ẹrìn dúkẹ́ mọ́ ìrìn àjò bó láṣìírín tí wọ́n fi ilẹ̀ tán náà sílẹ̀ ẹjọ́ mọ́ ń fi ẹni tó bá ṣẹ̀ lẹ́yìn wọn ò lè fi lẹ́ẹ̀ àbí kó jí ẹ̀ṣẹ̀ àbí kí ẹni tó gbé ẹjọ́ lọ sọ wípé àṣekèsì máa a fẹ́ lọ yanjú rẹ̀ lé láàrin ara wa ní títẹ̀tẹ̀ máa tán ọ̀ràn nù mo sì fẹ́ ká lọ kẹ́kọ̀ọ́ kan nínú ọ̀rọ̀ yìí pé ẹ̀yin tẹ́ ẹ ní bínú ni o nígbà kéèsì ta lọ lọ́hùn pẹ̀lú ògo Ìlọrin tá à ń bá àṣekèsì nígbà náà ta lọ lọ́hùn ó dúró ń do wípé òun ní àwọn lọ́ọ̀yà lóòótọ́ ló láwọn lọ́ọ̀yà tí wọ́n competent but lọ́ọ̀yà máa ń win ní kéèsì tí ò bá ní evidence nínú àmọ́ kéèsì tó bá ní evidence nínú lọ́ọ̀yà tí ó win rẹ̀ ò sí. nítorí wọn ní ká mọ̀ sí ọtí ṣe náà ẹ̀rí sì wà pé ọtí ṣe kò sí ti ń jẹ́ pé lọ́ọ̀yà mọ̀ọ́sẹ́ kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ èyí tó yẹ lọ́ọ̀yà jù láyé òun náà ni kí lọ́ọ̀yà ọ advice ẹni tó bá ṣẹ̀ wípé a nígbà ọ̀ṣẹ̀ yìí ó lágbára o tí lọ́ọ̀yà yìí bá ṣe jàǹbá tó fẹ́ mọ gbowó lọ́wọ́ yẹn yìí tí fi ń dájú lọ́ọ̀yà ni pé kó advice ẹni tó ṣẹ̀ pé a ọ̀ṣẹ̀ o nígbà ọ̀ṣẹ̀ yìí ìjìyà rẹ̀ ní ìjìyà rẹ̀ ní ìjìyà rẹ̀ àmọ́ mo lè bá ọrin ìrìn bó ló ṣe bẹ àwọn tí ọ̀ṣẹ̀ tí wọ́n dẹ̀ lọ́wọ́ yanjú ẹ̀ yìí tí fi ń dájú ni tẹ́ ẹ̀ bá gbàgbé nígbà kéèsì ta lọ́lọ́run ta lọ́lọ́run waste time ara rẹ̀ púpọ̀ ẹ dákun ẹni tí ó bá ń bú èébú ń bẹ fi kalẹ̀ ó ẹrù pé nísìnyí nínú ara wọn kan ni mò ń dárúkọ aki nísìnyí oti àkí láàrin ó ti yí òun ni ó ti mọ irú èèyàn táwa jẹ ó hàn sí ni kì í hàn sáwọn nu al-muhtadi wa man yudlil fala hadiya ha ẹni ala fi mọ̀nà yóò mọ̀ ẹni tí ò bá ní mọ̀nà wà láì sí ní tẹ́lẹ̀ wí innaka lan tahdi man ẹni ọlọ́run bá fi mọ̀nà kódà ànẹ́bí ò lè fi mọ̀nà so ẹni tí ewu ẹ filẹ̀ kò kúkú so mọ́ lára ẹ fi ń dá sí i wọ́n bú sì ń kò sí tí wọn pè wá tán àwọn ọmọ àwọn tí wá bí tó wọn á pé bóra bóra àbá ṣé mo jọ ẹni tó bóra fati náà mo dáa tó yìí ni <laughs> bá rí mi wọ́n tó ni fóònù yẹn ló dáa. so ẹ má bú yàn ẹni tó bá ti bú wa ẹ fi kalẹ̀ tó ti yé so nígbà kéèsì ta lọ́lọ́ yẹn ta lọ́lọ́ ń waste time ara rẹ̀ gan-an ó lò bí three months plus nígbà tí òun gá padà discover pé ibi tí ọ̀rọ̀ yìí lọ ìwọ̀n wà pẹ́ ní bíbáyìí ó náwó ní kóòtù pé òun fẹ́ sọ̀rọ̀ adájọ́ ní kí lọ fẹ́ ọlọ́run fẹ́ bẹ àwọn tí tóun ṣẹ̀ adájọ́ béèrè lọ́wọ́ àwọn lọ́ọ̀yà ògbó lọ ni wípé ẹ gbọ́ kí lẹ rí sí i lọ́ọ̀yà tó lédi skwadi ògbó lọ ní sọ wípé ni a àwọn náà ò rẹ́dì láti fìyà jẹ yẹn tó bá ti so remorseful tó bá wà remorse àwọn rẹ́dì láti fi lẹ̀ ṣe rí ngbà tí ó sọ kẹ́límọ̀ yẹn mo fi ọba tó dá búra bí mo ṣe ní inú rẹ̀ ń bí mi tó wípé bọ̀bọ́ ìgbọ̀dọ̀ jìyà níṣẹ́ pẹ̀lú adúrú bó ṣe bàyẹ̀ lórúkọ jẹ́ tó yìí ó gbọ́dọ̀ jẹ́ ìyá ni wàhálà omi rẹ̀ bọ́ lójú mi ẹni tí ò bá gbàgbé yóò rí i pé mo sọ nígbà omi bọ́ ní ojú mi kí ló mú mi bọ́ lójú mi ni pé mo ronú wípé tó bá jẹ́ pé yíyọ́ tó ti mọ̀ mọ̀ yìí débẹ̀ náà ní ti sàáyé náà kàn gbà mí ó yíwọ́ ni ibẹ̀ yìí ìṣègìrì kan báwọn tí wọn bá ń bínú bá tiẹ̀ láwọn ń bínú ó mọ̀ ṣeéṣe kó mọ́ lòjọ́ ọjọ́ mẹ́ta lọ́bẹ̀ torí pé ijọ́ àkọ́kọ́ ijọ́ ẹlẹ́kejì ọ̀kẹta inú ó ti rọ̀ kò nílò ọ̀sẹ̀ kan. ẹja fi hàn lẹ káwọn kọ̀ǹpín láti mọ̀ mọ́ abínú pé mú skóòpù wa ọlọ́run mọ́tà sànú ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́lá ìlà ìlọ́lá ọlọ́run muhammadu rasulullah sallallahu alaihi wasallam ọlọ́mọsá bá wa san ilé san rè wàlálà haúlà wàlá kúwàtà ilà bìlà ilà ilà àwọn ẹ̀rọ ọlọ́run kan sẹ́ndì ó pè mí lẹ́ni lára yín followers wa ó sẹ́ndì owó kan sí mi ó ní àfa òun mọ̀ pé kò tó nǹkan àmọ́ nínú owó ẹran ọdún yín ẹ fi kún un ó sì ní má dárúkọ òun ọlọ́mọsá bá wa san ẹni náà lẹ́sàn rè àpalẹ̀ àpá owó sápò yín àfún yín lówó kankan dátà yín lẹ́nu lẹ́fún lẹ́fín wò wá. ẹ tún wá mọ̀ọ́mọ̀ ẹ tún wá ń ṣe wá lórí èyí tẹ̀yìn ń ṣe yẹn ẹ̀yin lẹ̀ níjà jẹ̀jẹ̀kújẹ̀ ẹ̀yin yẹn lẹ̀ ní kí n bẹ́ẹ̀ bákan náà alájà kan náà láti Amẹ́ríkà alájà wa Halima ń ṣe dáadáa fún ìyá náà à ń gbawó fún operation fún láti kí àwọn one hundred and lẹ́yìn ìgbà náà wọ́n tún fún wa ní another hundred thousand gbogbo ẹni tí òun náà bá fẹ́ sàmì ẹni wọ́n lọ wo fídíò rẹ̀ lórí péèjì mi fídíò yẹn àkànnàbẹ̀ nìyẹn bẹ́ẹ̀nbẹ́ torí èmi ò ní gba owó ìní owó yẹn sọ̀rọ̀ mi mọ́ o pẹ̀lú tá a rí nínú láti inú Ramadan yìí ní tí alígẹ́sẹ̀ náà fi ń kan àwọn aláàfáà kò ní jẹ́ ká lè mọ́ báyẹn gba owó sákàǹtì wa mọ́ ẹ lọ wo àkáǹtì nọ́mbà ẹnìyẹn ń bẹ bọ ẹni tó bá wá wò pé òun ò rí àbí kò nífàdí àti máa wá fídíò lọ jìnnà pé wá á sẹ́ndì àkáǹtì nọ́mbà ẹni sọ tó bá wá ní pé àwa náà lọ kó fún á ṣe fídíò wa bá ṣe lọ àndófà rẹ̀ lé wọn lọ́wọ́ tí gbogbo ayé ò rí lákàáyẹrẹ ẹrú ọlọ́run náà lọ́wọ́ ẹrú ọlọ́run náà lọ́wọ́ ẹnìkan náà sẹ́ndì àwọn fídíò rẹ̀ sí mi láàárọ̀ yìí àwọn ẹran tí tó fẹ́ tà àtẹ̀yí náà fẹ́ fi paléyà gbogbo àwọn ẹran yẹn bóyá wọ́n jẹ poison ni ẹran bíi mẹ́jọ àbí mẹ́sàn-án gbogbo ẹ̀ ló kú ó ní láti máa sọ fún mi pé kí n dá pé ràn lọ́wọ́ la lè ṣe fún mi àwọn èèyàn oníràn yẹn lọ́wọ́ lórí ọ̀rọ̀ ẹran léyà àmọ́ àwọn èèyàn máa ràn yẹn lọ́wọ́ lórí ẹni tí ara bá ń ni ọ̀rọ̀ ẹran léyà ẹlòmíì rí bíi pé kìí ṣe dandan fẹ́ni tí ò bá lágbára àmọ́ steve náà bá sì rẹ tó fẹ́ ran ẹni náà lọ́wọ́ ẹ̀kan sí mi ṣọ́ra bó ṣe ògùn ṣe lè bá lè rà fún àtẹ̀yí tó fẹ́ ta àtẹ̀yí tó fẹ́ pàjẹ́ fúnra rẹ̀ àgbò àti àwọn ògúnfe wàláì gbogbo ẹ̀ kú àtẹ̀yí tí ó ta àtẹ̀yí tó fẹ́ jẹ fúnra rẹ̀ pé káwọn náà tẹ̀ fi dunra àwọn nulẹ̀ gbogbo ẹ̀ yẹ́yẹ́ ló kú wàláì ó wà lórí whatsapp kámẹ́rà fóònù yẹn ló ń ṣe rìkọ́dì ní mi bá fi hàn wá then àwọn ẹlòmíín náà wọ́n ń bẹ ládùúgbò ẹnì kọ̀ọ̀kan wa tó jẹ́ sí pé a mọ̀ wípé kò sí ọgbọ́n tó lè dá kò lè dá ẹran pa ẹ̀yin tẹ́ ẹ bá ní ẹ lákẹ́rẹ́ rà á fún wọn ẹ dákun ẹni tó bá ní kódà bó ṣe orúkọ kékeré kan lẹ bá ní lágbára ẹ dákẹ́rẹ́ rà á fún ẹ fi dùn wọ́n nú káwọn náà lè sọdún dùnú ẹni tí ò bá lágbára kó fún yàn lódìdí ẹran tó bá dijọ́ léyà tó bá pa ẹran rẹ àwọn tí ò ní ẹ tí wọn ò rẹ́ran pa wọn ni kó jẹ́ kí ẹran rẹ dé ọ̀dọ̀ wọn jù jẹ́ kí ẹran rẹ dé ọ̀dọ̀ wọn. a padà wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹran iléyà báwo ni ládàrí ti tó bóò ni wọ́n ṣe ní ká pín àwọn ìwé ni wọ́n ní ká pín fún so a padà wá sọ̀rọ̀ ní orí rẹ̀ ah, láì ní fa àsìkò gùn wẹ̀ ń tẹ́ dúró tì wá láti bẹ̀rẹ̀ títí dópin àjákú àjáwálẹ̀ ní one hundred ọlọ́mọ́sàbá wa san ilé san rè alálà ilaha illallah wàlá muhammadu rasulullah sallallahu alayhi wa sallam alálà hawla wàlá quwwata illa billahi aliyyil azim ẹ dákun gbẹ̀yìn tí ẹ bá ti rí àwọn tí wọ́n fẹ́ mọ̀ ṣiṣẹ́ lórí social media ẹ jẹ́ ká gbìyànjú láti mọ̀ kọ́ṣẹ́ wọn kì í ṣe pé tó bá dọ̀ràn tán là ń ṣẹ̀ṣẹ̀ mọ dìde lórí ọ̀rọ̀ wọn wọ́n tó bá lọ́mọ lẹ́gbẹ̀ẹ́ tí ń ṣe ara dáadáa lórí social media wọ́n náà bọ́ sórí social media kí lọ fún pé lágbájá tó bá dọ̀ràn sí ọlọ́run mi ní bá ọ dá sí i tó o bá ti sọ bẹ́ẹ̀ níjọ́ tọ̀rọ̀ náà bá délẹ̀ tán tírù rẹ̀ ń bá wá bẹ̀bẹ̀ wọ́n recognize pé ah, àfáà yìí sì máa kìlọ̀ fún wàláì wọ́n ní àfáà yìí sì máa kìlọ̀ fún òun ni ò gbọ́ àmọ́ tó bá ti wá di wípé o kìlọ̀ fún ọ ń wò níran tó o bá jáde po wá bẹ̀bẹ̀ ó ń fi ọ sí ẹ̀sìn wọ́n á fi ẹsẹ̀ sí o definitely ìwọ ló ń ló ń encourage ẹ lórí bad habit so nídìí eléyìí ẹ jẹ́ ká máa fi àsìkò yìí dágbére ká ṣàdúà ká ṣàdúà ká ṣàdúà ọlọ́run a bẹ̀ ọ́ a fi agbára rẹ ọlọ́run a fi bẹ̀ ọ́ a fi ògo rẹ a fi bẹ̀ ọ́ a fi ń tíwọ́ ọlọ́run fi ń yé ọlọ́run tó fi hàn ẹ̀dá kankan a fi bẹ ìwọ ọlọ́run a fi ń tíwọ́ ọlọ́run fi ń yé ọlọ́run tó fi jọ kankan nú àwọn ẹ̀dá tó dá a fi bẹ̀ ọlọ́run gbogbo àwa tá a wà lórí platform yìí lónìí àti gbogbo ẹni tí ó mọ̀ wo program wa yìí tí wọ́n bá ti ń wò àtẹni tí ń tẹ láìkì àtẹni tí ń tẹ love àtẹni tí ń ṣíà program yìí àti gbogbo ẹni tí ń kọ́mẹ́tì àtẹni tó tún máa ṣe gbogbo tá yìí abẹ ọlọ́run fẹ́ nìkọ̀ọ̀kan wa ọdún iléyà yìí ọlọ́run mẹ́jà ṣe é nínú ìbànújẹ́ ọlọ́run mẹ́jà ṣe é nínú ìbànújẹ́ ọlọ́run mẹ́jà ṣe é nínú ìbànújẹ́ mẹ́jà gba kó tí ó ṣẹlẹ̀ sẹ́nìkan tí ó kàn wá tọ́dún òfin ní dùn fún wa mẹ́jọ ṣẹlẹ̀ sí wọn èyí tí wọ́n ṣẹlẹ̀ sí rẹ ní gangan tí òfin ní gbádùn ọdún mẹ́jọ ṣẹlẹ̀ sí mi àti ẹ ọlọ́lá ilaha illallah ọlọ́lá muhammadu rasulillahi sallallahu alayhi wa sallam ọlọ́run ọ̀run iléyá la fẹ́ ṣe délé wa ó yá dé pọ́ọ̀tù wa ó yá jẹ́ kí àpò wa ó yá jẹ́ kí àkáǹtì wa ó yá lálá ìlàhà ìlàlá gbogbo ẹni tó ti rówó tí ó fi rẹran ọlọ́run mẹ́jọ máa padà sí ibú ẹni tó ti rà ọlọ́run dákun mẹ́jọ kú jáàsì lálàáfíà fi jẹ gbogbo ẹni tí ò ti rà ọlọ́run ò tó jẹ́ pé owó ni ò sí ni ò tí ìjọ rà á bẹ̀ ọlọ́run fún wa ní dédé àsìkò tá a wà yìí abẹ́ọ́ pẹ̀lú orúkọ rẹ tí ń jẹ́ Allahu abẹ́ọ́ pẹ̀lú orúkọ rẹ tí ń jẹ́ Rahman abẹ́ọ́ pẹ̀lú Arrahim abẹ́ọ́ pẹ̀lú orúkọ rẹ tí ń jẹ́ Latifu abẹ́ọ́ pẹ̀lú orúkọ rẹ tí ń jẹ́ Al-Wahhab gbogbo ibi tí àrísìkí bá wà tí èèyàn máa fi gbádùn ọdún tọdún máa fi dùn táàtò máa sọ ọdún lẹ́yìn ọdún náà nǹkan tún máa rọrùn lọ ọlọ́run dákun abẹ́ni kọ̀ọ̀kan wa la ilaha illallah wala muhammadu rasulullahi sallallahu alayhi wa sallam àwọn kò mọ bẹnu wa báyìí tẹ́ pé ọ̀rọ̀ ọdún kọ́ ló bá wọn ìbànújẹ́ mi ní bẹ lára wọn afọlá àjòkó tá a jòkó nírọ̀lẹ́ ya fi bẹ̀rẹ̀ ọlọ́run gbogbo ẹni tínú rẹ̀ ń bàjẹ́ ọlọ́run dáàbò mọ́sá dùn wọ́n nínú afọlá orúkọ rẹ̀ ọlọ́run àfi bẹ̀rẹ̀ ọlọ́run gbogbo ẹni tínú rẹ̀ ń dùn tí ń rí dùnú lọ́wọ́lọ́wọ́ báyìí sallallahu alayhi wa sallam. A'udhu billahi minash shaitonir rajim. Bismillahir rahmanir rahim. Allahu la ilaha illa hu. Al-hayyul qayyum. La ta'khusuhu sinatun wa la nawm. Lahu ma fis samawati wa ma fil ardi. من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يهيتون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات